الحمد لله كما قال nínú síra ìlànà pàtàkì pé báwo ni ìdáhùn ìṣòro àwọn àgbẹ̀ máa ń أمام الخلافات ìdájọ́ tó wà fún àwọn tí ó bá parẹ́ lọ́wọ́ ẹ̀ àbúkàtẹ́ lọ́wọ́ ẹ̀ nílà ọ̀gá tó wà fún. láti tó láti gba kàtà ọlọ́dọ̀ àti dada fún àwọn àbá ọdún ti tó láti tẹ̀léra ẹ̀kọ́ tó kọ́ wa jẹ̀ àgbàbá kù àgbà mọ̀tọ́ kí ni ọba nǹkan lọ́wọ́ ẹni ti bá wọ́n á ti tẹ̀lé àgbà mú ìsìlámà wọ́n tó pa nǹkan lọ́wọ́ ẹni tó bá kí ẹ bá lọ pàṣẹ wọn lọ́wọ́ ẹni bá ti pa àwọn ìdájọ́ pọ̀ pọ̀ tuntun náà. wọ́n á fẹ́ sọ ilé yìí àlàwá ti lè gbọ́ náà. àwọn nǹkan tí wọ́n bàjẹ́ máa ń lọ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní máa fi ṣẹlẹ̀ àwọn ọ̀nà tó wá wù tó bà wá gbogbo ọmọ jáde ní inú àwọn tá a fẹ́ máa kàlé ní kọ́lọ̀ kó ṣe níwọ̀n fún wa. àkọ́kọ́ wọ́n fẹ́ jẹ́ ká kọ́kọ́ máa ojú wo ni sáàmù fi wò ó kéèyàn máa máa. kó kọjá àlà lórí dúkìá oníṣìá ìwọ kọ́ ló ní kọkàn wá lọ sí tó wọ̀ ńlẹ̀. mo fi fóònù mi kalẹ̀ báyìí ó gba yọ̀ǹda kankan lọ́wọ́ mi ló bá mu wá sí mo ti wọ̀ ọ́ nǹkan kan bá tẹ̀lé fóònù lọ́wọ́ rẹ̀. fóònù bá kún ọ lọ́wọ́. àtàntì tàbí sinẹ́tà bẹ̀rẹ̀ wọ́n ṣáàjì ẹ̀ kò sí sẹ́mẹ́. ojú wo ni islam ti bẹ́ẹ̀. àbọ̀ tó fẹ́ mú gan onímọ̀dé fóònù mi o ọ̀pá máa ń láàrin ara yín. fẹ́ mú nǹkan ní ìfẹ́ sọ pé máa mú ẹ tó máa lọ ọmọ yín lọ́wọ́ wọ́n kò mú ẹ̀ ó ní ọmọ mú ẹ̀ lọ́mọ ọmọ bẹ̀bẹ̀ ló kù àbí ẹni bá ti tó wọn kà síra mi màá yí pé ọmọ àdó máa ń lò náà ni. torí di eléyìí ìyẹn gbọ́dọ̀ máa kí ni ojúṣe òun nípa nǹkan oní nǹkan. bisimilahi rahim. وابتزاز بغير حق وشرع الضمان ما أتلف منها بغير حق ولو عن طريق الخطأ أبدا àkọ́kọ́ ọ̀rọ̀ ni wípé kálọ̀mọ̀ ẹ̀kọ́ ọlọ́run bá àlá ó ṣe léèwọ̀ lórí kí èèyàn máa kọjá àlá rẹ̀ lórí nǹkan ojú nǹkan. wàtúndàzà a àti kéèyàn fa nǹkan ní nǹkan yọ ìkọ́ ìlà hakin nígbà yìí lẹ́tọ̀ọ́ sí tó fàyọ yẹn. ètùjáàz ìtumọ̀ rẹ̀ lọ́la àwọn ní kéwù ní wípé ní òde lárúbáwá wọ́n ní kálù kéyìn kálù ti dá ìhà òun náà ní kí ọgbà nǹkan kan wọ́n ní kálù àbẹ̀ ní ọgbà nǹkan yọ. àbí kí ọgbà nǹkan yẹn ti kárẹ̀ yẹn lọ́wọ́. Ọwọ́ atún lè jẹ́ títa lọ́wọ́ ẹ̀ náà, ó lè jẹ́ ìlàjà èdè lórí gbàá ẹ̀wọ́n náà méje ni ó lè jẹ́ ìkúwà ó sì lè jẹ́ bìkílà. ọgbọ́n ló fi gbà lọ́wọ́ ẹ̀ ọmọ àwọn rọ́tọ̀ pa fún. gbogbo ọ̀nà tó bá ti gba nǹkan yẹn láì sọ̀nà ẹ̀tọ́ tó fi gbà lọ́wọ́ ẹ̀ òun ni wọ́n tẹ̀ ní ìtìzáàd wọ́n àbá ló tún fẹ́ dúdá wọ́n ní ọ̀nà ìfẹ́tẹ́ta yìí omi lè wáyé hílatan máa tàbí tàbí ibi pátí àsìrọ́ọ̀rì eléyìí kúta lè ní sẹ́yìn lórí owó. àyàfi méjì wo gan léèrè ìtọ́ka lọ́mọ yìí pé báàmì lè hàrọ́ọ̀mì láàyè dúmù wà ìndáná láàyè ntẹ́bẹ̀ òwe. báàmì lè hàrọ́ọ̀mì láàyè dúmù wà ìndáná láàyè ntẹ́bẹ̀ òwe. owó ìwọ̀ tó yẹ kó àrà ń mú mi kò lè má bẹ́ẹ̀ lọ gbére lọ́wọ́ ẹni ọlọ́run bá sì tún wá tún ní òun bá tún lo ọlá torí pé ọlọ́run bá àlá oríṣiríṣi ọ̀nà tí máa dáhùn èèyàn wò ọlọ́run máa dáhùn èèyàn wò ló fà ló jẹ pé alukur'an ká máa ka ń gbogbo gbàdára ká sì máa ronú sí tọ́lọ́mọba àdìgbọ́lá wíyẹn ó ti pàtàkì fún gbogbo wa. àwọn àlùfáàbù kan bẹ́ẹ̀ náà Al-Qur'an nítorí ọba rẹ kan láti di alẹ́ fitinẹ ta nílẹ̀ dínà nílẹ̀ dínà gẹ́nẹ́ nílẹ̀ dínà káfàrù àrẹ̀gẹ̀dáàdì ọlọ́wọ́ ọba rẹ tọ́lá ní àdúrà yẹn ṣe pàtàkì púpọ̀ o ọlọ́wọ́ má ti wá níbi ìsinà àtọ̀pọ̀lọpọ̀ àbọ̀ tẹ̀síìr tẹ̀síìr ìwọ́n tó bá yẹn lọ́pọ̀lọpọ̀ wọn ti lórí ẹ̀ wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé àwọn tá à ń ṣètò ọlọ́run ọba ká dúró lórí pé ọlọ́run ọba wí má jẹ́ ó burú fún wa má jẹ́ ayẹyẹ má jẹ́ ayẹpẹrẹ dípò pé àwọn tí wọ́n wá ń tètè sí wọn ọlọ́run ayé ọmọ wa rí ní pé àwọn tí ń ṣe tọ́lọ́run pọ̀ dáa fún wọn tí àwọn ti tètè sí yé nígbà táwọn tí ń ṣe tọ́lọ́run bá wà fẹ́ sí ń ṣe yóò àwọn tí ń wọ́n sì rí ń dáa fún wọn lórí tètè. lábalábẹ̀ ń wá rèé ó wá lè wáyé ó ṣe pé ẹni tí ń ṣe tètè ó lè máa wá gbé àwọn nǹkan ńláńlá sí láyé ẹ̀mẹ́jẹ kéèyàn lọ jọ wá lójú lọ́sùn tá a sì mú wá yẹn náà ọ̀rọ̀ tá yẹn náà ọ̀dà aláìwúlò rẹ̀ nàbì sọ wípé máa lò lè àrọ́ làyàdù owó kéèyàn kójọ lọ́nà èèwọ̀ ló máa bẹ́ lọ́gbẹ́rẹ́ o wàyí ń dá àmà tó bá sì jọ bí ìgbà tó ń bẹ lọ́gbẹ́rẹ́ lọ́wọ́ tán láyà tó dé bí kò ní sáǹfààní kò ní wúlò. ẹ̀rọ pé iná ń lọ à làyùmọ́lì ní bọ́ọ̀lì ni àtà ìdá àkọ́dàwù àmì ní ti gbòmìnir alábòsí alimari kó máa lówó kọ́ máa pọ̀ kọ́ máa bímọ kó máa yanjú káwọn ọmọdé ọmọ wà nípò ọlọ́ọ̀dẹ ẹlẹ́kẹ̀ẹ́ ní sí àdọ́gba nípò ní. lórí ìdí eléyìí àwọn èèyàn tí wọ́n bá gba owó olówó lọ́nà àìtọ́ tí wọ́n kówó jọ tí wọ́n kó ọlá jọ lọ́nà ìtọ́ ẹnu ọmọ yìí tó owó yẹn níbi kíni kò ní máa bẹ lọ gbére náà pẹ̀lú wọn. ìjọba ti tẹ̀ rí tí wọ́n ń lò lọ bẹ́ẹ̀ náà ó ní ti sàǹfààní kò ní wúlò fún un. àti wá sọ pé ọ̀rọ̀ ìzáàzà nínú ìtumọ̀ táwọn àfáà tún fún mi wípé àwọn èèyàn fi ète gbowó lọ́wọ́ yàn lọ́nà lábẹ́ tàhádìí. kábí àfúráàdì lábẹ́ ká máa dẹ́rù bá káwọn tó àjòyè rẹ̀ níta. àwọn èèyàn aburúkú ta kọ́nà tó kànú wa. ẹ̀rí bá ti tẹ̀lé ọ̀rọ̀ náà ọba òun lè níbi wàhálà wọn o. ìwà àtòbìnrin tí èsè lẹ́tọ̀ọ́ rẹ ẹ má jọ wà ní kọ́lọ́dún kankan. àbẹ́ bá rẹ̀ sọ̀rọ̀ ẹ tí wà ní sẹ́lẹ̀tọ̀ rẹ ẹ má jọ wà níbi kọ́wọ́ jẹ́ kọ́lọ́dún kankan. wọ́n lè wọ́n lè trap fún ọdún mà. wà ní kọ́lọ́dún náà ni ó application ló kúta lẹ́nu. àwọn application kan bẹ àti wọ́n àtòbìnrin yẹn ìhòòhò rẹ̀ níjọjọ wà wọ́n ti kámẹ́rà yẹn bẹ̀. nígbà bá kẹ́yìn méjì papọ̀ ní kọ́lọ́bí ẹ o wọ́n sì kọ́kọ́ sẹ́ndì ẹ̀ sí ọwọ́ sinapu ẹ̀ sí ọ. káàdì síta wọ́n bá wọ níbo wọ́n ti rí mi bí wọ́n ti rí mi àtẹ̀yìn àwọn wọ́n ti sẹ́ndì fọ́tò sí náà ti rí ọ̀rẹ́ ilẹ̀ ó ti máa sọ fún ọ pé tọ̀ ṣé ká jù síta ọmọ wa bẹ̀rẹ̀ pé mọ́ wùlẹ̀ béèrè tó gbọ́dọ̀ àti rí àti rí láì ẹ̀ wọ́n náà dẹ̀ ti rí ká jù síta ló àhẹ́mọ́ jù síta tọ̀bà wa bẹ́ ká jù síta èló lọ́ba dé ẹ má jù síta yẹn èló lọ́ba dé ẹ wà ná owó ọjà tọ́ra ẹ má ti kẹ́ni ọmọ wa ná owó ọjà tó rà bọ́bá yìí ti ń sàn yẹn tán túmọ̀ yìí pé kìí ṣe kó ti san fáínà o bọ́bá yìí tó ń ná yìí tán ni ó tún wọ́n àlàáfíà tó sọ bóun ni oṣù mi tún parí lọ àtúndéjì owó ìtàgé tẹ̀yìn wọn tani nítawọn yẹn táwọn kan láwọn fi ń jẹun láyé lónìí nìyẹn gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì yóò kó sínú ìdààmú ayé. kódà ọjọ́ máa sọ tọ́nà kúta nu wa inú aburú táwọn èèyàn ṣe. dípò pé àwọn tí wọ́n láwọn ń ta àwọn agbóòkájò báwọn yàn àwọn yaléyalé ó ṣe bẹ́ẹ̀ báwọn náà wọ́n fún wọn lọ́fẹ̀ẹ́ ká lọ́ọ́ fi wẹ̀ wọ́n sì ti lọ lè kámẹ́rà ti jẹ́ ti fẹ́rẹ̀ wọ́n ti káwọ́ wọn wọ́n ti káwọ́ wọn. kò ní káwọ́ lé lóòótọ́ ṣùgbọ́n ti fi kámẹ́rà ti gé jùlọ. ìwádìí ti káyọ́ kàn sẹ́ni píṣọ̀ di ìwò rẹ̀ rèé o ìwádìí ti ta. yàrá ìjọba àkàtì láwọn méjì owó láyé lóde ìwé nìyẹn gbogbo owó tí wọ́n ti èkì náà ìjà ni fún wọn nítorí ìdàgbé ìyá wọn torí pẹ́tù ẹlẹ́tọ̀ ni àwọn àbá mi ń ṣe sí báyìí náà ó ń bẹ lábẹ́ kẹ́lìmọ̀gbà yìí ó kó tuma rẹ̀ bínú. báwo ìdúró bísúmọ̀ ẹ̀sìdì kó ṣe é pé ọ̀rọ̀ kan bẹ ọ̀sẹ̀ lè jìkẹ́ nìkan wọ́n lọ pé ìjọba ìyá wa ti dọ̀ ọ́ ká máa tọ́ ta báwọn èèyàn. Abẹ́nìdà. Títọ́ lẹ́nu nìkan sì kọ́, ọ́tí òye wà lọ́dọ̀ wa pásẹ́ǹjì ẹ̀sì ọ. Yóò di bẹ̀rẹ̀. Àwọn àwọn àti gbowó. Gbogbo àwọn eléyìí, ẹ̀rí pé bèbè rẹ̀ há. Tí ò lẹ́tọ̀ọ́, ẹgbẹ́ síta ni. Àwọn èèyàn ṣe kẹ́lẹ́ a máa gba owó àwọn èèyàn lọ́nà bẹ́ẹ̀. wọ́n ní kẹ́lìmà yìí ó mú irú ìtumọ̀ yẹn lọ́wọ́ akàfẹ́fẹ́ sábàání látara irú tí kẹ́lìmà yẹn tún bí nínú ìtumọ̀ ni. wọ́n tún lò wa bí ìní wípé èèyàn kọjá wà lórí dúkìá dúkìá àti kéèyàn gba nǹkan oní láì ṣe pé èèyàn lẹ́tọ̀ọ́ sí nǹkan náà ni bá pẹ̀lú ọgbọ́n tà lọ́wọ́ ń tọ̀ òun ni èyí sọ yẹn náà jẹ́ èèyàn fọgbọ́n gbowó lọ́wọ́ ń tọ̀ òun àbí dúkìá rẹ̀ náà fọgbọ́n tà ní pé tọ̀bá fẹ́ kí nǹkan yẹn ó hàn síta mọ́tò ẹ̀ yẹn yóò lòsù kan lọ́dọ̀ wa wọ́n ló sì máa rí kó wọ́n máa sẹ́ńdì owó epo every day àtàwù láti máa rí go five thousand every day lóṣù kọ̀ọ̀kan lóṣù kọ̀ọ̀kan lóṣù èlò lọ́dọ̀ wa. jẹ̀mọ́ ìkópa lọ́dún tọ̀hún yẹn tí ìjọba ilé ṣe mọ́tò yẹn àbí dúkìá tó ń tà lọ́wọ́ ń tọ̀hún ti pa á. tí nǹkan bá ṣe wàṣára àtọ̀nà ẹ̀ mà ó sì rí fa bèbè rẹ̀ hàkì nítorí ọ̀gbà ní fífa yẹn tí nǹkan bá ṣe èyí ọ̀sán dọ̀mánu rẹ̀ o. wàlá à na na ni aburú ti kàn yẹn lọ́wọ́ rẹ̀ ọ̀sán wọ́n fẹ́ mú dájọ́ wá fún wa. ànfàmàn áfúlàfà náà la lè bẹ̀rẹ̀ ẹni tó bá kó ìparun bá dúkìá kan tí èsì tiẹ̀ wàkàrà áàdàlù máa mọ̀ sárọ̀ máa dúkìá yìí ti jẹ́ kanú àwọn dúkìá tá a pọ́nlé. wà àtẹ̀láfà òdòdó yìí ni sọ́hìrì ó kó ìparun bá láì ṣe kó báyọ̀ǹda lọ́dọ̀ ẹni tó ní dúkìá yìí. àyìnàwó yẹ́jìbò àlẹ́ yìí ọ̀mánìhù. sísan domain sísan owó òtanràn yálà ríra òní nǹkan yẹn ni àbí sísan owó dédé nǹkan yẹn ọ̀ràn yẹn ni fún ẹni tí ó gba nǹkan yẹn tó kà jẹun tí nǹkan ó bàjẹ́ lọ́wọ́ ẹ̀. Àbáwa àlìmọ́ọ̀fẹ́ àbáwa kọ́ bá pẹ̀lú orúkọ yìí. tí wọ́n máa ń pè wọ́n ní mọ́fíkù tíì ọlọ́run náà ni àfáwa abdullahi bin ahmed olùkùdára àwọn náà jẹ́ kan lẹ́sìbáàrí ulama ilẹ̀ anábìlá wọ́n ní làmá àlàmfí ìfìlà àbá wọ́n lórí sáà sọ yìí àfẹ́ẹ̀rí àkáàtà pé a pa ẹnu lórí ìpàtọ̀ yìí ẹni tó bá lọ gba nǹkan ní nǹkan ti bá ọfọgbọ́n bá ni nǹkan ìwà lọ bàjẹ́ lọ́wọ́ ẹ̀ kódà ó fèsì bàjẹ́ ni nígbà màmá ẹ̀ ní wípé yọ̀sán kéde o yọ̀sán dọ̀mán lórí nǹkan yẹn eléyìí ni tẹ̀lá fúláwọ̀ lórí ẹ̀ eléyìí fi hàn wáyé pé mùsùlùmí. nǹkan ó tó lè dọ́wọ́ rẹ tó ní. ètò tó dọ́wọ́ rẹ náà tó gan sí nǹkan ó ti wá bàjẹ́ tí nǹkan ó ṣe nǹkan òun. pa ti sọ àwọn tọ́jú wọn bẹ̀rẹ̀ lẹ́yìn náà nígbà tá a fi nǹkan. yẹn bá bẹ́ẹ̀ náà ni nǹkan tó bù ń tipa lọ́wọ́ ọmọ làkejì tí bá ti lọ ṣe é ọ̀mọ́ mà ó ṣèṣì ni rẹ̀ tẹ́lẹ̀ náà dọ́dọ̀ rẹ̀. o dandan ni fún ọkọ ọ̀sán kẹ́ni o dọ̀mánù lórí ẹ̀. eléyìí ó lè máa ṣẹ́ẹ̀kì wa náà kó tó mú تسبب اوكي من وسواه بذلك الامر wọ́n ní lórí ọ̀rọ̀ yìí déédéé ló ṣe yí bóyá ọ̀kan dọ̀mọ́ ó máa ń mọ̀ ní wàtáhùn àbótí ẹ̀gbàgbéra ní wàtẹ̀kìní ẹni ìyẹn ti dépò bàlágà ká ti gbé ìwọ̀ ẹ̀sùn kọ́ lọ́rùn ni wà á dàmú àbíkọ́ àwọn òṣìṣẹ́ ọmọdé sí. Ìgbàgbé lábẹ́ tẹ̀kìlìfù yẹn ti sọmọdé nìkan. Inú tó tún wà lábẹ́ ẹ̀bẹ̀ náà ni wípé ayé áàpìlù ó jẹ́ tó nílò àga yìí. Wà Ádámù ú Màjìnún. Àbẹ̀kọ́. Ṣé ẹ pé a máa ń sọ wípé Màjìnún á ní wẹ́rù mọ̀kànlá ti òmùrì sí ẹlẹ́bọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfà nítorí wá ti jẹ mọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àpáàtì báyìí tó bá wá lọ́dọ̀ Majnun àwọn èèyàn ẹ̀ wọ́n ti dáràn o. wọ́n bá fi mọ́tò síta wèrè tán bá ń bọ̀ ọba yọ gíláàsì mọ́tò wọ́n wá mú àwọn èèyàn pé wọ́n mú wọ́n tè mọ́lẹ̀ àwọn èèyàn rẹ̀ ńkọ́ àwọn èèyàn rẹ̀ bá pé wèrè ni wèrè yín ni kìí ṣe wèrè àdúgbò kìí sì ṣe wèrè ẹni ó ní mọ́tò ẹ̀yin lẹ dáná ẹni tó ní gíláàsì mọ́tò ọgbà gíláàsì mọ́tò yóò gíláàsì mọ́tò rẹ̀ lọ́wọ́ yín nínú sẹ̀rá islam yóò ṣe yóò gba owó gíláàsì mọ́tò nínú àwọn nǹkan tó tún jọ mọ́ àwọn nǹkan tí rọ́pù tẹ̀kẹ́lì tí ò sí fún ẹ̀wọ̀ ọ̀rọ̀ zàká yíyọ zàká yíyọ ẹnìkan lówó lọ́wọ́ ló pọ̀ ọpọlọ rẹ̀ bá dàrú ọba mọ́tò dúkìá rẹ̀ ṣe káwọn kan ní òun ló ní abẹ́ẹ̀kọ́. ṣé làkà wọnú owó rẹ̀ àbí làkà wọnú owó ẹ̀ làkà wọnú owó rẹ̀ orúkọ kẹsẹ̀ yìí pé òun gẹ́gẹ́ ni wọ́n ní kó ṣe kẹ́ni kẹsẹ̀ kó òun gẹ́gẹ́ nǹkan yẹn lẹ́sìn ìbò àlàmọ́dá àlàmọ́ àlìkì níta àlà àlìmọ̀jùnú. بل على مال المجنون torí di eléyìí ẹni tí ó ti tàbí kò ti bàlágà ẹni tó kọlọ rẹ pé àbẹ́ni tó ti ya wèrè kí nǹkan oní nǹkan bá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́sọ̀dọ̀ máa nù ọ̀nà tí wọ́n wá kà san tẹlifíṣàn lọ́pọlọ lórí àbẹ́ńtọ́ bá jẹ́ ọmọdé òun ni pé àwọn wàlúù wọn ni wọ́n ti kéde o àwọn ni wọ́n dáná àwọn ni wọ́n sàn gbèsè o. àbẹ̀lẹ́wọ̀n ọlọ́run bá jẹ́ kí ẹbí wọ́n dáná bọ̀ wá lọ́rùn o. ilé ìjà àlàyé lọ́dọ̀ àwọn àbá nínú tí o tún máa ọ̀rọ̀ kéèyàn gbàǹkan bákan náà. Ah, èmi kọ́ ni mo bà á jẹ́ ṣùgbọ́n wọ́n lọ jẹ́ sábàbí kí ni ìdájọ́ tiẹ̀ ọ̀nà wà bàbà bẹ́ẹ̀ náà ni o màá tó sábàbà fi ìsìláàfin máa lé ẹni tó bá jẹ́ sábàbí lórí píparẹ́ dúkìá kan yàmà gẹ́gẹ́ bí kó wáyé làwọn sábà àbáàbá ni lẹ́yìn oṣù lẹ́kùn kan. فطاع ما كان مغلق عليه etí wọ́n tì máa nu ilé lọ́ba jáde lọ́ba lọ wọ́n lọ jìjì wọ́n lọ tilẹ̀kùn lẹ̀ gẹ́gẹ́ tí wọ́n tilẹ̀kùn máa nu ọba jáde ọ̀yá dábàá kan ni wọ́n tì lọ́ba jáde lọ́ba lọ. ọba ti lọ àárí má ìwọ tó sílẹ̀kùn èmi kí mo lé jáde ta ló sílẹ̀kùn èmi mo sílẹ̀kùn àbí mi kọ́ ni mo lé jáde kó lọ sá sílẹ̀kùn tó ti dìbò kò ní ìdájọ́ ta ló sílẹ̀kùn ni wọ́n béèrè wọ́n ló sílẹ̀kùn àbí èmi mo sílẹ̀kùn àmọ́ èmi kọ́ ni àmọ́ òun ìwúlò lẹ́yìn rẹ̀ mọ́ tí wọ́n sílẹ̀kùn ẹ ni mo sílẹ̀kùn lóòótọ́ àtàmọ́dá àtàsábàbà ìrẹ́ lọ jẹ́ sábàbí ẹ̀. àwọn aláwì àáwù àwọn aláwì àá pàǹsábà máa bí wì àá máa bí wì àá àbí wọ́n so àpò kan tí nǹkan kan wà nù rẹ̀ yálà bóyá bíi mẹ́ẹ̀tì kan tẹ́gun mú ẹja ni wọ́n wá so lókùn àbí àwọn dábàá kan náà ni wọ́n fi àpò kan dì wọ́n ni ni wọ́n bá débẹ̀ lọ bá tú àpò ń fi ẹ ọkà tú okùn tí wọ́n fi so àwọn nǹkan yìí lálẹ́ kínni àwọn bá bẹ́ jáde tí wọ́n ti bẹ́ jáde àtàlà ìparẹ́ bá dé bá wọn yálà èyí tó kú yálà èyí tó rìn lọ tí nǹkan padà fi tó padà fi láti jáde láyé ìwé ẹni bẹ́ẹ̀ dọ́mìnà báyìí ẹni tó ṣeré ọ̀sán tó máa lò bí ẹnìkan tó kọ̀ wàkàtà bẹ́ẹ̀ náà ni o làwàhálà rí bá padà bá kéèyàn tú okùn lábà tí wọ́n so mọ́lẹ̀ àwòkẹ́ ìjà á àbí tí wọ́n fi dè é bàdá àbájú wà dọ́ dábàá yìí bá lọ wọ́n bá wà jù wọ́n rí mọ́. Àbọ̀mí nà ó tọ́ wọn sàn wẹ̀ o. Àpájù lásìkò dá wa yìí. Wọ́n tún lé yándé bọ̀. Wọ́n sọ àgbò ni àwọn ti àgbò yìí ó ti bẹ́ẹ̀ tó di oṣù kan lẹ́tẹ̀rẹ́ adé. Bẹ́ẹ̀ kó tìrò ti máa lè. Ọba tilẹ̀. Ẹ̀rẹ́ àgbò yìí kọ́ ni àmójútúlẹ̀ ó ti jẹ ẹ lọ wá wá ẹ ẹ ṣe kí ni o ó ṣe kí ni ọ̀sán àdọ̀mánu tó dúpẹ́ ní ìwọ̀n ọ̀sán gbogbo túlẹ̀ ẹ̀kọ́ o ẹnu bá ti ní ọ̀sán bákan náà ni kéèyàn ó so sábà kéèyàn ó so ọ̀nà tó kún pẹpẹ kéèyàn so má yọ fún má fàánàtọ̀ jàǹgáàríkà àtàrọ̀ ìhà nǹkan wá ń pa kí àwọn èèyàn máa ṣubú fa fún tó fa fún kò ti jẹ́ sábàbí tọ̀mínà ó tọ̀ wọ́n sọ̀dọ̀ máa nìyí. ìlànà tó ń pé láwùtà ẹ̀dá the rock ti tọ́rí èèyàn bá kọjá àlà náà níbi síso okùn mọ́ ojú ọ̀nà wàkàdà bẹ́ẹ̀ náà ni làwọn òkè fàṣàyà àrọ̀ kan ti tọ́rí èèyàn bá lọ dá mọ́tò dúró lójú ọ̀nà ànákàjà ń dáríta an ìsọdà màtìbí àṣàyà àrọ̀ kan ó fura mọ́tò mi wá lọ lásìdẹ́ǹtì látara ẹ̀ ọ̀sán àbí ẹnìkan fàlẹ́jẹ̀ máa ń dáre kadọ́lá ìyẹn wá sí ìnira ó ti tẹ̀ jáde sàmínà ó tọwọ́ sọ̀dọ̀ máa lẹ̀ ẹ̀rí nẹ́jìmù bẹ́ẹ̀ lórí sáà tó nǹkan jáde abẹ́ẹ̀kọ́ ìtumọ̀ rẹ̀ náà nìyí pé ó fi kí ìnira ó ti kí ni o kí ìnira ó tẹ̀lẹ̀ mẹ́ẹ̀ ó tọwọ́ sọ̀dọ̀ máa lẹ̀ mọ́lẹ̀ ìpàtọ̀ yìí gbogbo nǹkan sọ bọ̀ látàárọ̀ ẹ̀rí lórí ẹ̀ ní orí ọ̀rọ̀ àdìsí kan tí àbáwọ̀ ìmọ̀ ń dárúkọ sí ní wọ́n wà nù síra wọn àti àwọn àbá aládìsí ní wọ́n ní màní àwòkọ́ bàdáàbà ẹni tí ó bá dá kábàkan tó ta dó sí sẹ̀lí lẹ́yìn lójú ọ̀nà kan. من سبل المسلمين nínú àwọn ojú ọ̀nà tí àwọn mùsùlùmí máa ń gbà a ó fi isu pín àbí ní ọjà kan ní àtúwọ́ àkàdé nínú àwọn ọjà táwọn èèyàn máa ń ná àwòfẹ́ àti yẹ́dí àwọn ìjèrè àwọn èèyàn wá tẹ dábàá yìí mọ́lẹ̀ yálà ọwọ́ ni wọ́n gbélé nígbà táwọn ẹ̀kú búlé ni àbí ẹsẹ̀ náà wọ́n fi tẹ̀ mọ́lẹ̀ ni wọ́n ní fàáwà dọ́ọ́mẹ́ ẹni tó ti àǹkà yẹn tó sílẹ̀ ẹni ọ̀sán dọ̀mánì. níbi àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ alábòjútó ètò mọ́tò ló ṣe sí ní ọlọ́pàá ni gbogbo àwọn àdéhìí yẹ káwọn náà gbọ́ yé ẹ̀yin lẹ dá mọ́tò dúró lójú ọ̀nà tí mọ́tò mi di lásìdẹ́ǹtì tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí làwọn ará bí ó ṣe mo tù bẹ́ẹ̀ ni mo tù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó wáyé pé níbi tí wọ́n máa ètò bó ti yẹ kó rí àwọn tí wọ́n wà ń bẹ̀ yẹn àwọn lẹ́yẹ kí wọ́n ṣe kéde o àwọn lẹ́yẹ kí wọ́n fún mọ́tò yẹn sí wá sì la ẹ̀mí lọ àwọn ni wọ́n sanwó ẹ̀mí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ọ̀rọ̀ òfin ẹ̀sìn ọlọ́run tí gbogbo wa bá lọ gbọ́yé gbogbo wọn pariwo pé sẹ̀ríà sẹ̀ríà sẹ̀ríà sẹ̀ríà ẹ àwọn ọ̀fẹ́ sẹ̀ríà àwọn ọ̀fẹ́ sẹ̀ríà èmi máa ń sọ pé kò sí ẹni bá sọ pé ọ̀fẹ́ sẹ̀ríà kò tún túmọ̀ sí wípé èèyàn abú ló ń tọ̀ kò sì fẹ́ fi sí ọdún ọwọ́ rẹ̀ lẹ̀. torí pé nǹkan méjì kan náà ni ó mú pé ìṣẹ̀lẹ̀ àti wọ́n ni wọ́n gbìyàn lọ́wọ́ tó lè lùwọ́ ni. àbẹ́ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ àti ó ní ẹ lọ́wọ́ ti dìnnà ẹ̀ lẹ́gbà tó dìnnà nìwọ́. ìṣẹ̀lẹ̀ àti ó ní ẹ wá ti ká abilékọ ọdún àti dìnnà ẹ̀ lẹ́lọ́kọ̀ pa tí wọ́n bẹ́ẹ̀ máa ti dìnnà ìwọ́n bẹ́ẹ̀ báyàwó yàwó láti pọ̀ káàkiri. ẹni wá pààyàn pààyàn wọ́. sáńbẹ̀lì kà ń ṣe títí sẹ́lá síláàmù ṣe àǹfààní rẹ̀ pọ̀ kọjá eléyìí lẹ́nu yìí tó wọ́n rí nìyẹn inú ẹ̀rí lè tàn sọ yìí kẹ́ni tó ń ṣiṣẹ́ agbófinró tó ń dáhùn mọ́tò dúró kò nílò dúró ní kọ́nà ẹ sì lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ bímbò míì kọ́nà wọn lọ dúró dí. ó pé wọ́n tó bá máa ná bẹ̀ tẹ́lẹ̀ dáadáa tó bá rọra ọkọ̀ ìwọ̀n lójú ọ̀nà ti bá mọ́tò ní ìdúró wò ní mà tí wọ́n ti ń bọ̀ tọkàn mọ́tò mi á ti ń ṣe lé ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ ẹ̀rì nísìnyí wọ́n mú eré inú gbó wọn bà lọ nísìnyí wọ́n kò dúkú olójú ọ̀nà bẹ̀ wọn wọn àwọn lè fi sábàbí. torí di eléyìí ní táwọn ọ̀rọ̀ ọlọ́run ìṣẹ̀dá Islam tí máa ń kó sínú tó pọ̀ ni eléyìí ti rí yìí bẹ́ẹ̀ náà ni ìwọ náà kò tó dábàá mọ́jú ọ̀nà táwọn yẹn fi ń kọjá. ìnira ni wọ́n náà fẹ́ mú wá fáwọn èèyàn ìwọ́n tó bá gbé sábàbí tí èsè nǹkan rẹ tó lọ gbé sójú ọ̀nà ibi táwọn ń gbà kọjá kí wọ́n ṣe ìwọ́n tó gbé sílẹ̀ yẹn wọ́n o wọ́n máa ń lẹ̀. olùkọ́ náà ni làwùtárọ̀ kọ̀bí sọ̀rí kí àwọn ilé ìtafẹ́ta yìí náà ó ti pàtàkì púpọ̀ ọ̀gọ̀rọ̀ ń láì olúwa tó fi ẹrọ̀ fọ̀ tó fi sójú ọ̀nà àwọn kọ́sẹ̀bá àbí pákó àwọn hájára àbókúta ọmọ òwò ń gbà mí wọ́n pẹ̀lú ní ìbàjẹ́ látàyà rẹ̀ sí olójú fi sofi mọ́tò lójú ọ̀nà tó fi sí bóun ṣe yọ táyà tó ṣe ń ju táyà sábà ó náà. ẹ máa rí títí lẹ́dẹ̀ pé àwọn ìwé kà fún ó ṣe níyẹn ó lè máa dídẹ́ǹtì fẹ́ lómi torí pé kò nọ́mà tí ìwé kúkú lójú ọ̀nà ẹ̀sán ó kan lókìkì ó lè mẹ́lẹ̀ kọ̀ǹtù ààrẹ mọ́ ó lè máa dídẹ́ǹtì fún òfin pákó òfin páàkì jáde àti lójú ọ̀nà nígbà tí lọ tán òfin kó mẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyẹn gbọ́dọ̀ máa kíyèsí lójú ọ̀nà ibi táwọn èèyàn ń gbà kọjá ogún kúta òbí ṣe ìkẹta àbí wọ ọ̀dọ́ náà bí ẹbí ṣeré páyà ń gbá bọ́ọ̀lù ẹkún lójú ọ̀nà ibi táwọn èèyàn ń gbà kọjá ẹsẹ̀ ránu yín tán láti òkúta kó lẹ́ ṣeré páyà ń tẹ̀ tán ẹkún kó lójú ọ̀nà báwọn èèyàn. أو أفر به أفرة àbí àwọn kòtò kan tí kòtò ń bẹ ní tí kòtò tó sì wà mẹ́ àtàrà kábàlà báyà lè kẹtàlá àlùmáà wá jẹ́ sábà bí ìparun kan fún àwọn tí ń kọjá yálà ẹnìkan kọjá ń lò yín lọ́rùn ẹsẹ̀ ni àbí ìkọjá wọn mọ́tò lọ kọjá ń bẹ̀ ló fa ásídẹ́ǹtì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn olùkọ́ ti kọ̀rí kíkìlá àti àbí wọ́n ju èèpo kíni kíláàsì wọ́tàmẹ́lọ̀ àbí bí ọ̀gẹ̀dẹ̀ máwò wọ́n ju èèpo ẹ̀ fíjú ọ̀nà oníyìnkọ́mà ẹlòmíràn lọ́nu mọ́tò tí wọ́n ń jẹ nǹkan ní mọ́tò kò sí sóde jù sójú ọ̀nà ẹ jẹ́ ká máa kíyèsí o èkó ọ̀gẹ̀dẹ̀ wọ́n lọ jù sójú títì ẹ̀lẹ́lẹ́ nǹkan fẹ́ sáré kọjá gàwọ́ ẹ̀kún fi kọjá kí mọ́tò eléyìí tó dé owó òwò lẹ̀ ọ̀sẹ̀ èkó ọ̀gẹ̀dẹ̀ mọ́lẹ̀ lọ́lápàkọ́ mọ́lẹ̀ mọ́tò tó ń bọ̀ kò sí ní tó burú owó tó wá ti tí àgbà tó dé ń gbé ẹ máa jẹ́ sínú mọ́tò ẹ bá dé mọ́tò dúdú ẹ̀ sàánù ilé ìtọ́ta jù nìyẹn àwọn ìwọ wo kó wọn ti kọjá tán ojú sórí títì ọwà tó òfin ẹ̀fù pẹ̀ ọwà kẹ́fù ọwà pẹ̀lú ẹ̀ ó lè ṣe ẹlòmíì léṣe ìwọ náà ṣe sábàbí nìyẹn àwọn nǹkan wọn ẹja kíyèsí o àwọn àwùjọ làbí yìí máa àbẹ̀yàn sí onílẹ̀ ilé tó pọ́nmọ̀ dáadáa ẹlòmíì ọkàn sí nílẹ̀ kò ní kíyèsí abẹ́ ń kọjá lọ lórí títì àwọn ẹ̀yọ́ ọlọ́jà ọ̀tá ni pọ̀ mọ́sójú ọ̀nà. pàǹsálà ọ̀bí nǹkan àwa rẹ̀ ni kí ó yọ̀ ṣubú nzálakọ̀ ọ̀nà kí ẹ yọ̀ ṣubú ọwọ́ ayọ̀ ṣubú pẹ̀lú ẹ̀ pàtẹ́lì fa ó wá fa ìparun kan áwùkàdọ́ ọ̀rọ̀ àbókò nira kan báyẹn ọ̀nà ìlà òfà ẹ̀ ábìlì àṣìyà ẹni tó bá ṣe àwọn nǹkan wọ̀nyí yóò san dòmánù. ìdíyà di sùwọ́ sùwọ́ pẹ̀lú gbogbo sùwà tá a ti sọ kalẹ̀ yìí àti ìdí dàrí torí pé ó ti ṣe kẹ́nẹ̀ ó ti ṣe dáàlà ẹ wọ àwọn kata kàkà rẹ̀ ó ti pọ̀ tó. ọlọ́mọ yìí gbogbo ẹni tó bá ti lè ṣe é ó sọ̀rọ̀ ṣe kẹ́nẹ̀ o ó kọjá àlà òfin ẹ̀sìn ọlọ́run yóò sì ṣe kẹ́nẹ̀ yóò ṣe dòmánù àti mú kọ́ ìdá yẹn lọ pé àtàádì òun náà ni máa ń ní ìdìsí kí ọ̀sẹ̀ kẹ́nẹ kí ọ̀sẹ̀ bọ̀ máa nì. ni wọ́n máa àtàrọ̀ máa yẹ kiri tata òsì ábìrì kùmọ̀ ìwà kọ̀tì náà gẹ́gẹ́ bí ìtawà náà kọ́ sí. wọ́n ní tí wọ́n á ní kí ń pọ̀ tó ti ń ṣẹlẹ̀ lásìkò wa yìí níbi àtàtàwùlù ìfọwọ́ yẹpẹrẹ mú hmm? ọwọ́ yẹpẹrẹ táwọn èèyàn máa fi mú irú àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ẹlòmíràn nípa fún ẹ̀ka sójú ọ̀nà ó gbéyàn ṣubú ẹlòmíràn nípa fún agbókùnrin sójú ọ̀nà ẹlòmíà nígbà tó apáàtì mọ́tò síbi tọ́nà họ. Fún wo lọ́jọ́ tó dàbí? Àìbẹ́ kó páàtì mọ́tò ti wà. Gbogbo nǹkan ló lófin. Páàkì ní dọ́bù páàkì. Ìwọ náà jẹ́ sábàbí. Ẹnu ọ̀nà ilé ìmọ̀ ká wà. Ìkọjá ẹnu ọ̀nà ilé ìṣẹ̀lẹ̀ bàbá ní ẹnu ọ̀nà ilé. Gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ ìnira fọ́mọ̀lá kejì agbọ́dọ̀ wà kẹ́mù pẹ̀lú ẹ̀rù. ọ̀nà akthar ma yukhar fi tariq ọ̀nà mélòó mélòó àwọn tí wọ́n máa ń gbá kòtò sójú ọ̀nà wà yóò fà ju wà tó dọ̀ fi àrọ̀ fi ó wà á di ó wà á kó sínú ẹ̀ àwọn nǹkan tó lè jẹ́ ìdíni lọ́wọ́ lójú ọ̀nà tí obìnrin náà yìí kọjá mẹ́. wọ́n máa akthar adrar an-najma àti kẹ̀kẹ́ tó rọ̀ káàdì mélòó mélòó àwọn ìnira eléyìí tí máa ti bẹ̀ jáde ibi àwọn lílọ́lú àwọn èèyàn dúnà àti ìdín áwọ̀rọ̀ kí ìdín léyìí tí ò ṣe kà káà lè lè kíyèsí. Ìgbàyìn náà àdáhùn. Ẹ̀yàsọ́wùlà lára ṣáàrí ọ̀yàsàmìlì ulẹ̀ àgọ́rọ́dì àlùkọ́ àṣọ. Ọ̀nà mélòó mélòó eléyìí tó yẹ pé ẹ̀rí ẹlòmíì fúnra ara rẹ̀ náà ni ó fi rẹ̀ ìkọ̀gá lójú ọ̀nà yóò sọ rẹ̀ ìdọ̀gá lójú fíìtì yóò mọ̀ wá lo kòtò tí wọ́n gbẹ́lẹ̀ yìí wọ́n máa ń lò ó fún àjọrọ́dù ti ẹ̀ka sọ yóò máa lò ó fún rẹ̀ ẹ̀yìn ẹ̀ máa wò nílùú àwọn tí ó mú mọ́tò ẹ̀rí ibi tí wọ́n lọ dúró sí ibi tí kòtò wà níbẹ̀ níbi ìdáyé àwọn olóògùn tó lómi náà ibi kò tó wà ibẹ̀ lẹ́ẹ̀rí sí ọmọ lọ́rọ́ yé pẹ̀sí kọ́mari ọ̀nẹ́dẹ́dẹ́ àtọrọ lọ́wọ́ yẹn kó ìsọ́kọ́ àdúgbò gbogbo. ògùn àwọn sọ wọ̀nyí àwọn ya máa lò ó fún àǹfààní tara wọn nìkan wà ìdọ́yìí kò lè máa rọ yóò wá mú nira bá àwọn tí wọ́n ń kọjá wàyà tó rò kí n tó sì máa kó ìdààmú bá wọn wàlá yubali bíbá yẹlẹ àkùkù nínú ìfìlẹ̀ òun ọ̀wá níbi kíkà kò ní kò ńlá pẹ̀lú àwọn tí yóò máa lépa báwo nínú ẹ̀ṣẹ̀ ìṣòro ìdarí nínú àwọn nǹkan tí nǹkan yóò máa fà wá tí ó máa bí nínú àwọn nǹkan tí nǹkan yóò máa bí mẹ́rin nínú àwọn nǹkan tí nǹkan yóò máa bí léyìí tó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́yẹ̀ká kíyèsí. eléyìí eléyìí náà ṣe pàtàkì fún gbogbo àwọn tí wọ́n ní sábà pàápàá jùlọ àwọn ọba alájá tí wọ́n ń sin jáládùúgbò wọ́n ní ìwọ tó ń sin ajá àbí nǹkan ọ̀sìn yìí náà ló ní ni ṣẹlẹ̀ pé nísìn lágbàáyé tá a wà lénìí oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sìn àwọn èèyàn ti ń sin ejò pẹ̀lú àwọn yẹn tún ti ejò ká ó ti wọ àwọn yẹn tún ejò náà ó yẹ pé ẹ̀fọ́nà gbọ́dọ̀ àwọn aláwùjọ alágbàáyé tá a wà lásìkò yìí àwọn ti tẹ́tì wípé àwọn kan ti tẹ́tì wípé àwọn kẹ́míkà kan ti bẹ lára ètò tó lè wúlò kí wọ́n tó lè lò fún àwọn àwọn drugs lára ètò náà láwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n á wò láti rẹ̀ pé ní káwọn kó máa fi ejò àwọn àtàkì ń lò wọ́n àwọn àtàkì ń sìn fún àǹfààní wípé yóò máa wúlò oníkàwọn fẹ́ lò lára rẹ̀ ju awọ ara rẹ̀ lọ awọ ara rẹ̀ yẹn èyí tó bá sìn tó bá tóbi dáadáa. ó ti ní àwọn nǹkan táwọn òfìsè wọn fi ṣe báàgì wọn fi ṣe oríṣiríṣi wọn fi ṣe wọn fi ṣe bàtà wọn fi ṣe lẹ́dà oríṣiríṣi wọn fi ṣe. ṣé kò wá sí nǹkan méjì ẹbí ṣe lẹ́dà wọn tó wá sí òtún ni ń àwọn àwọn èèyàn ń sin lion àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ti àwọn nǹkan wọ̀nyẹn gbogbo àwọn tẹ̀ wọ́n bá ń sùn wá láwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n lọ sèèyàn ní sùtá lọ́mọ yìí pé dandan ní fún ọkọ san lórí ẹ̀ o ọ̀nà wàmí nàlẹ́ umúrì lè wá àjùbá wọ́n ní ká lọ́ọ́ màá náà wà lámàrí tó kọ́ dáadáa ìjọba láti lè sọ ìjọba lórí ẹ̀ láti sọ̀tara àláwọ̀ ìkàtànà kẹ́lìbàn àkúra ìwọ́n tí ó dé ajá àdìgbòlùkì tó dé mọ́lé tó tó mọ́lẹ̀ bí kàtó fìsíkè àtàdà alàlẹ̀ màá rọ́ ajá ìbá kọjá àlà ìyẹn ni wípé ọba jáde sí ẹnìkan wà á kọ̀ra àhàdà ajá ìbá jáde pẹ̀lú bí sí ẹnìkan yẹn ni kó ó bu ẹnìkan jẹ àbó lé ẹnìkan á lè tùwú Oye yẹ ọ̀tọ̀ ni kò bù jẹ ọ̀tọ̀ kò lé lálẹ́ ṣubú èyíkéyìí tó wù kó lè ṣe mẹ́ẹ̀ tó lé ẹni yẹn lálẹ́ tí ti ṣe ẹni yẹn òun ni ó dáhùn kù ó onye wá bù jẹ òun ni ti ṣe yẹn torí pé ajá náà ó lè òfin ti ṣe ti ní abẹ́rẹ́ ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ni ìdá wà lágàrí kẹ́lìbì ìná àdúgbò fàkìlù àbàmọ́dá àbàmọ́rọ̀ ẹ̀fọ́ lẹ́ẹ̀méje ìwà kan ìdá ó nàbí tọrọ ẹ̀ka ń bẹ̀ kọjá pẹ̀lú èdè àrí ẹ̀dọ̀ ìsáńbẹ̀ inú méje yẹn kọjá kẹ́ni kọjá pẹ̀lú èpè yóò fi má dáadáa ó rẹ̀ pé pọ́ìsì ń bẹ níbi orú ajá ń bẹ níbi eyín ajá ó dìde eléyìí ẹni tó bá wá ń sin ajá èèyàn gbọ́dọ̀ fi síbi tí kò sí ní máa dààmú àwọn èèyàn o gbogbo wa ọba alájá ó ṣe ìtàn láwọn ajá táwọn èèyàn ń sìn lé nísìn ajá mi tó bá ń di láyọ̀nù lókè mo rí mi ìwádìí ọkọ̀ lásán gan ẹ̀rú ọ̀bà ọ́ bí àlùjẹ̀nu lajá mi rí ọ̀dọ́ àwọn ajá bí a mọ̀ láyé tọ́hún ṣáájú tẹ́lẹ̀ wọ́n fi ń rí fọ́ọ̀mù wọn lọ́tọ̀ ṣèṣe lẹ́kṣọ̀ bí ajá gẹ́gẹ́ ṣe rí òun làwọn ajá sẹ́yìn lọ́lé. wọ́n ló ń tọ̀ wọ́n yóò san dọ̀mán nípa àdìgì ìdá ìhà àbẹ̀tẹ̀lì pẹ̀lú pé òun ló lè fẹ́ o òun ló dé irú ajá bẹ́ẹ̀ mọ́lé òun ló jẹ́ ẹni tó fi ajá náà sí ibùkọ́mọ́ lọ́dọ̀ rẹ̀ tó lóun ṣe kí ni o tó lóun ṣe. nǹkan àrà torí àsìkò wa a ó tún máa tẹ̀síwájú nínú gbogbo àwọn ọ̀nà tí èèyàn lè fi madoman nígbà tí èèyàn bá kọjá àlà lórí ọmọlàkejì àbí èèyàn gba dúkìá ọmọlàkejì ọ̀nà téèyàn máa fi san dọ̀mán lórí ẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run àwọn tí ọmọ wáyé wọn láti máa tẹ̀síwájú. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته